بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí òun náà ni ọba tí ó tún ṣẹ́wà kù di àsìkò yìí àfi títò ọlọ́run ọba wa àfi bẹ ọlọ́run àgbọ́yé ẹ̀sìn èyí tí kò tún ní dàrú mọ́yàn lọ́wọ́ kọ́lọ́mọ́sà fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kó ṣe ìjókòó yìí ní ìjókòó tí ọlọ́run ọba aláwọ̀ kọ́lẹ̀ fún wa níjọ́ àlùkìyàmọ̀ يوم لا ينفع مال ولا بنون إلا man ata Allaha bi qalbin salim níjọ́ tí nǹkan kan أما ní wúlò lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ọmọ ò ní wúlò fún yàn gbogbo àwọn tí ọba dọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá ìgbàgbọ́ dọ́dọ̀ ọlọ́run owó náà sì ní sàǹfààní ìjọ sàǹfààní náà ní ìgbàgbọ́ àti iṣẹ́ rí ọlọ́mọṣà ìsàlẹ̀kùn ìmánì ẹnì wa súrọ́tù tí a fẹ́ kàlẹ́ ni òun náà ni wọ́n pè ní súrọ́tù al-Layl súrọ́tù al-Layl wa hiya súrọ́tù makiyyatun ay nazalat bi Makkata li Rasulillahi sallallahu alayhi wa sallam súrọ́tù al-Layl ó sọ̀kalẹ̀ sí ìlú Makkah al-Layl wọ́n pè bẹ́ẹ̀ òun náà ni òru ládìgbà tí àbá ti kí magrebi tán ní lòru ti bẹ̀rẹ̀ tílẹ̀ bá ti sún òru ti bẹ̀rẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá ń sàlàyé fún wa nínú sọ̀rọ̀ yìí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ tá a máa ṣe nílé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ọba aláàjọ yẹ wáyé pé méjì lápin sí àwọn kan máa ṣiṣẹ́ bú àwọn kan sì máa ṣiṣẹ́ rẹ̀ títí táyọ̀ fi parẹ́ nínú àwọn kan tá a fẹ́ dì mú nínú sọ́ọ̀tù láìlì yẹn lẹ́yìn náà aláwọ̀ bá aláà ń ṣàlàyé síwájú nínú sọ́ọ̀tù láìlì nípa àwọn àtọrẹ àwọn tí wọ́n máa rọ́jú fún yàn ní nǹkan àwọn tí wọ́n máa ń bùyàn ní nǹkan àwọn tí wọ́n máa ń yanjú ìṣòro àwọn ẹ̀dá ọlọ́run látara ń ta fún wọn nínú owó nínú ọlá àti nínú gbajúmọ̀ àti nínú pò ẹlòmíràn ní fún yín ní kankan àmọ́ tó bá rẹkọmẹ́ndì yín gbogbo tẹ̀ wá lẹ́rìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀ náà ìlà dákún fún wọn náà lásìkiri ìlà kọ̀ fún ọlọ́run sì ń sọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu nínú sura náà láti jí ká mọ̀ pé ọlọ́run ọba ó ti yọ́nú sí báwọn ṣíà àtàwọn kùfáà rẹ̀ tí wọ́n bá ń ṣépè ilé àbí wọ́n ń pè lóko míì aya koran ti yóò yẹ wáyé pé àwọn ni ọ̀gbádùn ọlọ́run ọba sọ wípé òun yọ́nú sí ànábì kótó kò láyé ọlọ́run tó ń la amọ́lẹ̀ nínú sura náà pé òun abubakar siddiq radiyallahu ta'ala anhu àwọn náà a lè wá mú ẹ̀kọ́ níbẹ̀ kọ́lọ́run ala aláà kọ́lọ́run mọ́sá yìí fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́run wa a'udhu billahi wàlẹ́yìn ìdá yàgùṣà ọlọ́run bá ní mo fi òru búra ìdá yàgùṣà aksamallahu billayli ìdá yàgùṣà nàhárọ̀ bìzulmatin fàdádàhábà bìdọ́ ìhì ọlọ́run bá ní òun fi òru búra nígbà ọba ọba fi nígbà tí àbá rí nǹkan kan mọ́ tó jẹ́ pé dúdúdúdú lókun tá a máa ṣe kínní tá a máa rí ìdáyẹ̀ gìṣà ni pé ìdáyẹ̀ gìṣà nàhárà bìdólmà tí òkùnkùn rẹ̀ bá ti bolẹ̀ tó jẹ́ pé àní rí ìmọ́lẹ̀ kankan mọ́ èèyàn kan máa lọ ibi téèyàn rìn lọ́sàn-án pẹ̀lú rọrùn èèyàn mọ̀ra máa lọ jẹ́ jẹ́ kọ́mọ́bà kọlù nǹkan kúlódé tó ọlọ́wọ́n bá aláàfin fi òru búra nítorí pé la yuqsimul azimu illa bi azim ọlọ́wọ́n bá ọba tó tóbi kò nífin kankan búra àfikọ́ dé pé kàn yẹn tóbi ọ̀sán náà tóbi o torí ti sọ́nù sọ́rọ̀ mi tó ní wà nàhárí àbí ìdá àtàjàlá ooru tílẹ̀ bá ti sú àsìkò yẹn tóbi lọ́dọ̀ ọlọ́ àsìkò yẹn àwọn ẹni rẹ̀ wọ́n fi gbogbo ẹ̀ sùn wọ́n máa fi nàró wọ́n sì náà fìlà wọ́n ṣàdúà wọ́n máa retí sísọ̀kalẹ̀ ọlọ́run tó bá di ọwọ́ gbẹ̀yìn ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní gbogbo ìdákẹ́ta ọwọ́ gbẹ̀yìn gbogbo òru nùzúlùhù yẹ̀líkù bíhi wà azamati bọ́lá ń ṣe wá ń sọ̀kalẹ̀ yẹn ọ yàtọ̀ sí báwa ṣe sọ̀kalẹ̀ bọ́ọ̀ bá ti gbàgbọ́ ó sì ti kèfèrí ẹnu pé látò sábè ọ̀ gbọ́dọ̀ sọ pé ìsísọ̀kalẹ̀ ti wájú ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ má sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ bí ṣe máa ń sọ̀kalẹ̀ tẹ́nìkan ọmọ bó ṣe rí òru yìí ọlọ́run ọba ń fi ń búra ọlọ́run ọba aláàtú ń tẹ̀síwájú wan nahari idha tajalla ọlọ́run ọba ní mo tún fi ọ̀sán náà búra idha tajalla tó náà bá tún ṣe kí ni tó bá tàn mọ́lẹ̀ ẹ̀rí

òkè sẹ́mà ló ń tọ̀hún sí wà lókè sẹ́mà lọ́hùn tí wọ́n ń darí yíyọ òru àti yíyọ ọ̀sán béèyàn bá ya agọ̀ àbọ̀ ya òpònú tó ń pè ọ̀sọ́lọ̀ nínú àwọn àmì tí a sọ fún tí a ní kó ronú lélẹ́rí tí làákàyè rẹ̀ ó fi padà sọ fún pé ọlọ́run sí kíní ọlọ́run bẹ òun náà ni al-layl wa nahar òun náà ni kí ìmálẹ̀ gbogbo wa dárú ká máa ríra wa tó tún yá kó tún sún kọkàn ká má ṣe kí ni ká má rira wa mọ́ ọlọ́run ọba ní wọn nàhárì òun fi ọ̀sán náà búra ìta tajalla ayé aksamallahu bin nàhárì ìdá zahara bayna zulma tọba yọ òun náà yọ lábẹ́ òkùnkùn ni ìmọ́lẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ yíyọ òkùnkùn lábẹ́ ìmọ́lẹ̀ àmì ìbẹ̀rẹ̀ yíyọ ìmọ́lẹ̀ lábẹ́ òkùnkùn òun ni wọ́n ń pè ní àlùfájàrí ẹ̀yin tẹ́ bá dá alifájà rí màá tẹ́ bá ti jí lásìkò alifájà tẹ́ bá ti wọ̀ kán ẹ reflection of sun ẹ rí e, ibi tó ní pín sí yẹn ìmọ̀lẹ̀ kan ó ti ṣẹ́ jáde ńbẹ̀ iná ń pè lálùfájà rí nìyẹn. wọ́n nà hárí ọlọ́run ni mo fi ọ̀sán bóra ìsátàjà là tó náà bá yọ lábẹ́ òkùnkùn àwọn ìtẹ́ rí tẹ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí máa rí ah, àbí ibi mo gbàgà mi sí ah, ibi ni eh, Ibrahim sùn méjèèjì yìí ọjẹ́ àmì tá a máa fi mọ ọlọ́run ọba wa ọlọ́run ọba wa fi méjèèjì búra wa ma khalaqa zakara wal unsa ọlọ́run ọba ní òun fi ẹni tó dá akọ àtabo má tọ́wọ́ mẹ́yẹn jama hmm. má almasdariya ẹ sẹ́rí má tọ́wọ́ mẹ́wọ̀n ìtumọ̀ rẹ̀ ni man man ìtumọ̀ ni pé waman khalaqa dhakara wal unsa ọlọ́run ọba ni mo tún wáá fi ẹni tó dá akọ àtabo mo fi búra ta ló dákọ àtabo jẹ̀mọ́ òun náà ní fẹrẹ búra ìtumọ̀ òun náà ni pé akọ ọlọ́run ló abo ọlọ́run ló a gbọ́dọ̀ fi ìdẹ́dà wọn tìsọ́dọ̀ kankan nígbè kínní lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà gbogbo àwọn tọ́lọ̀ bá fún lákọ ká máa dúpẹ́ àwọn tọ́lọ̀ bá fún lábo ká máa ṣe kíni ká máa dúpẹ́ bọ́lọ̀ bá fẹ́ lómi ìlàkọ akọ náà ni ó sọ ọdọ lórí ibú lọ́lọ́run ṣe fún bọ́lọ̀ bá fẹ́ lómi ìlàbo oyé eh, tọ́lọ̀ bá fẹ́ lómi ìlàkọ tí ò fún lábo yọ máa bínú tọ́lọ̀ bá fẹ́ lómi ìlàbo tí ò fún lákọ tọ́lọ̀ bá fẹ́ lómi ní akọ tí ò fún lábo yọ máa bínú àtakọ àtabo talọ́dà àwọn méjèèjì Allah aláwọ̀ sì ní dà kankan àfikọ́ jẹ́ pé ó ní dáadáa fún kan náà ọlọ́run wa ma khalaqna samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run ọba ní sábà tilẹ̀ àwọn ọlọ́run ọba àti tá a dá sínú ẹ̀ àdá nítorí pàṣẹrí ó ní purpose tọ́lọ́run ṣe dáa èyí tí ó sàánú rẹ̀ ojú alẹ́ òun náà lọ́lọ́run ti sọ èyí tí ó sàdúrà fún ọ bá kú òun náà lọ́lọ́run ọba bùn ọ ìwọ́n mọ̀ máa sọ pé kí ló dé tọ́lọ́wọ́n bá ń fún ọ lọ́kùnrin kí ló dé tọ́lọ́wọ́n bá ń fún ọ lóbìnrin ọlọ́wọ́n bá ní èmi tí mo dá ọkùnrin àtàbó ah, mo fẹ́ra mi búra <laughs> tó nígbà ọlọ́run ti wá búra báwọn bọ́lọ́run bá búra lérí kankan ọ fẹ́ sọ̀rọ̀ ńlá kan síwájú ni jawabul qasam nígbà ọlọ́run ti ní wal layli ó ní wal nahari ó ní wa ma khalaqa ó fi nǹkan mẹ́ta búra sìn ó fi òru búra ó fi ọ̀sán búra ó tún fẹ́ra rẹ̀ náà sí kínní búra kí ló kù ìtààmọ̀dé ti ni pé kí ni ń búra lé lérí ga jawabul qasami ni pé ọlọ́run ọba ní inna sa'yakum la shatta inna a'malakum la mukhtalifa ọlọ́run ọba ní gbogbo yín bẹ́sẹ̀ wálé ayé o iṣẹ́ eríṣiríṣi lẹ́ẹ̀ma ṣe àwọn kan máa bòyán kan àwọn kan máa gbà wọ́n máa jagbà wọ́n máa jalè àwọn kan máa ṣàánú àwọn kan dájú àwọn kan wọ́n máa ṣiṣẹ́ oríire àwọn kan sì máa ṣiṣẹ́ orí burúkú ọlọ́mọdé sọ níbi aburú inna sa'yakum ay inna a'malakum àwọn iṣẹ́ yín la shatta eríṣiríṣi ni o fa'ilu khair wa fa'ilu shar àwọn kan máa ṣe rere àwọn kan máa ṣàbúrú báwọn yóò dá àmọ̀ pé ni kọ̀wá sẹ́nìkan tó lè darí èèyàn lọ síbi dáadáa lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tó lè yọ aburúkú lẹ́mìíyàn lẹ́yìn ọlọ́run yáàdì Allahu li nurihi man yasha bá a ṣe ń lọ lé ayé yẹn à ń lọ pẹ̀lú kádàrá ni kádàrá ni tiwa gbọ̀ngbọ̀n báyìí tí wọ́n bá mọ̀nà ọ gbọ́dọ̀ wọn fàáwọn tí wọ́n mọ̀nà sí yẹ̀yẹ́ tọ́lá àwọn tí wọ́n mọ̀nà yẹn ọba tó fi ọmọ náà lọ́sọ̀ wọn nù tọ́ba sì wù nínú ọlá rẹ̀ ó tún lè dára kó tó fà wọn mọ̀nà kó tó sọ wọn nù gbogbo iṣẹ́ tí kálukú bá wá ń ṣe pátá bẹ́ẹ̀ bá ti wá wò ó èèyàn wà gbé sínú Qur'an àtàdé sí tó bá ti da kéèyàn máa bá lọ tí ó bá ti da kéèyàn ṣe kíni kéèyàn ṣe wọn bẹ́ẹ̀ ọlọ́run bá ní fa amma man a'ta wattaqa ọlọ́run bá ní gbogbo ẹni tí bá máa ń fún yàn a'ta tí máa ń náwọ́ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ọlọ́run bá ní wattaqa òun náà sì ń tẹ̀lé tọ́lọ́run ẹ̀rí mọ́jẹ̀mú méjì èyí máa ń bóyá ní nǹkan èyí máa ń tọrẹ òun náà tó wá bẹ̀rù ọlọ́run sàǹgbẹ́ lómi ń tọrẹ jọ bẹ̀rù ọlọ́run yóò ẹ dákun ẹ dákun ẹ àwọn olè fọtí lẹ o a sì lè fi sìn náà lẹ o àmọ́ àmọ́ náwó sẹ́sìn <laughs> àwọn yẹn kọ́lọ́ wọn bá rí fásitì èèyàn tí ń ná ọlọ́run fi níná ròyìn ẹ̀ ọlọ́run tó wá fi bẹ̀rù ọlọ́run sí kínni ọlọ́run fi ròyìn rẹ̀ ní tẹ̀láṣẹ ọlọ́run ìṣàkó níbi ìwọ ọlọ́run ọlọ́run bá ní ẹni bá rí bẹ́ẹ̀ wa saddaqa bil husna ọlọ́run bá ní onítọ̀hún ó tún wá gba àlìjánà gbọ́ wa saddaqa bil janna ọgbà pa àlìjánà wà ọlọ́run ní fasanu yassiruhu lil yusra ọlọ́run bá ní gbogbo àwọn iṣẹ́ tí yóò ṣe tí yóò fi wọ àlìjánà á sì rọrùn fún nígbà tí ń ti tọrẹ títí ń ṣe kí ni títí ń bẹ̀rù ọlọ́run tó sì gbàlìjà náà gbọ́ nǹkan mẹ́ta yẹn èyẹ gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ nínú sọ̀rọ̀ yìí tọ́ba ti jẹ́ ahun lọ́lẹ̀ túbá tọ́ba ti jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba kọ́dà bọ́ láwọ́ lọ́lẹ̀ túbá kó o lè bá jèrè ọ̀rẹ́ tó ń ṣe kí ni ọ̀rẹ́ tó ń ta yẹn lẹ́yìn náà tọ́ ọba gba àlìjáná gbọ́ gbogbo ọ̀rẹ́ tó ń ta wọn àti gbogbo bẹ̀rù ọlọ́run ọba rẹ kò wúlò ara bẹ̀rù ọlọ́run náà ní pípa gbàgbà àlìjánà wà torí àlìjánà ní máa ń tiyàn gbọ̀ngbọ̀n báyìí téèyàn fi máa ń ṣiṣẹ́ rẹ iná lèyàn máa ronú kàn téèyàn fi máa ń ṣíwọ́ níbi iṣẹ́ bú lórí jẹ́ pé ẹni tí wọ́n bá gbà àlìjánà gbọ́ fáwọn káfíìrì tabasalaye fún tafun láyà tafun ládìsí lọ́lọ́wọ́n ọgbà náà ni ó ọlọ́run bá ní àgbé ọ̀rọ̀ rẹ̀ gbabi tí yóò rọrùn ọlọ́mọsá ìfàwa náà sínú wọn. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni wọ́n ń tẹ̀síwájú ó ní wa amma man bakhila wastagna ẹ̀ wá rí ẹni tó bá ya ahun tiẹ̀ wastagna wastagna an rabbihi wastagna ẹni tó bá ya ahun tọ́jú pé ọwọ́ tiẹ̀ yìí máa ń dì báyìí ni kèé bòyàn òun náà mọ̀ pé àdánwò ti ń bẹ fóun ni pé àwọn ah, ìyá òun kò sẹ́ni tó ya òun tí ọmọ gbóhùn ya òun kọ́dà ẹlòmíì ya òun sẹ́mi rẹ̀ ẹlòmíì ya òun sí àwọn ìyàwó ẹ̀ ẹlòmíì ya òun sáwọn ọmọ ẹ̀ ẹlòmíì ya òun sáwọn ẹbí ẹ̀ kọ́dà ẹlòmíì ya òun sáwọn òbí ẹ̀ ẹlòmíì ya òun sáwọn ọ̀rẹ́ ẹ̀ àtàwọn aládùúgbò àtàwọn mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí tó bá ti àtọ̀ rẹ̀ ò ní béèrè pé ẹ̀sìn wo ní ṣe ní ń ṣe mọ́ ọlọ́run ni gbogbo àwọn tó wá jẹ́ pé wọ́n jẹ́ ahun wọ́stágìnà wọ́n wá rò pé àwọn ti rọrọ̀ kúrò ní ọ̀dọ̀ ọlọ́run báwọn nídìí ọlọ́run mọ́ tí ọ̀rọ̀ bá tó ọ̀rọ̀ tán téèyàn bá jòkó ti ẹ̀sìn àtàwọn ẹlẹ́sìn èyàn sì máa bínú sọ́lọ̀ tí owó bá tó owó tán tí wọ́n bá pèrún inú ó sì máa bí ọ pé kí ni wọ́n pèrún fún òun fẹ́ sùn mo ti ṣàlàyé àwọn ọmọ ìyá kan tọ́lọ́wọ́n bá fi wọ́n mọ̀nà tí wọ́n ní mọ́ṣáláṣí kan ń dà wọ́n láàmú lẹ́kọ̀ọ́ ń bí náà ni ìfẹ́ dákọ̀ àdúgbò yẹn àdúgbò àwọn olówó ńlá ni wọ́n sì dáwójọ àwọn kọ̀líṣà ara tán jọ wà ládùúgbò wọ́n dáwójọ fún àwọn jàmọ́ mọ́ṣáláṣí bí wọ́n kàn rí lókèétì mọ́ṣáláṣí yẹn ìpè azan Allahu akbar Allahu akbar ariwo tí wọ́n ń pa àyẹn kọ̀jẹ́ káwọn rẹ̀ ẹ̀ bá àrùn ẹ̀ máa wọ́n tún pèrò lágùn márùn-ún wọ́n dàgbé ọ̀rẹ́ mi lọ́lé wọn lọ bẹ́ẹ̀ kákó mẹ́ láwọn tọ̀hún náà tẹ́lẹ̀ alásàlátù náà ni wọ́n sàǹkó agbésùn náà ní súnà ọ̀tà kú ni lọ́gbà tí ìwé ilẹ̀ ti ṣe kíni tó ti pé àfi súnà jọba gbádùn lókù wọ́n padà wá jà sí ọ̀rẹ́ mi lọ́tà rí náà ni o àwọn wọ́n relocate wọ́sítẹ́gìnà ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ya ahun tó wá rò fóun ti rọrọ̀ wípé òun ò ní bùkátà sẹ́ni kankan mọ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí àwọn èèyàn ni wọ́n ní bùkátà sí mi ta ló wà mẹ́ẹ̀ mo ní ti ń bọ̀ ẹni mọ̀ ráyè inna lillahi raji'un àwọn tẹ́ ẹ̀jọ́ máa ń ṣe tẹ́lẹ̀ wọ́sítẹ́gìnà wọ́n láwọn jọ ṣe má torí kóun ti kó lẹ́fún wa ọlọ́run bá ní gbogbo àwọn tó bá rí báyìí wa kadhaba bil tí wọ́n sì pe àlìjánnà nírọ́ fasanu yasiruhu lil usra gbogbo àwọn iṣẹ́ ẹbú oyé tí ó jẹ́ kí iná rọrùn fún wọn láti wọ̀ ọlọ́run á sì rọrùn fún wọn. wọ́n kàn rí i pé àwọn òrìṣẹ́ rí ṣe máláyé tí wọ́n bá ti ń kó nu kíráìmù kan wọ́n ti mọ̀ bọ́ sí kíráìmù míì nítorí pé ọ̀sítàgùnà ọ̀rọ̀ ti dé ọwọ́ wọn. àwọn kan ní wọ́n ń rúwà báyìí lọ́lọ́run fi sóra yìí kalẹ̀ ọlọ́run fi ń kọ́ àwa náà lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba aláàfin kọ́ wa lọ́gbọ́n pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè fura àsìkò tí ọ̀rọ̀ bá dé èèyàn díẹ̀ ní máa ń padà rìn mí lójú ọ̀nà o kọ́lọ́wọ́n ọ̀la arísìkí àbí ọ̀la ọ̀la tọ́lọ́wọ́n fún wa tí ó gbu akó ní inú ẹ̀sìn ọlọ́run kọ́lọ́wọ́n sàṣọ ẹni wọn bí aburú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n máa yóge ní anihu máa lóhu ìdá tàdádá ọlọ́wọ́n bá ní máa lóhu owó rẹ̀ tó lóun níyì àwọn ọlá tó ní àtàwọn fọ́fátìsì tó ní wáyà káàṣì ní àbí kind ọlọ́run bá ní wọ́n máa yógi ní anu ìdá tara dà ìjọba ti kú báyìí gbogbo nǹkan yóò nígbàlẹ̀ wọn ò sì ní sàǹfààní fún ma ìdá tara dà ayé ìdá máa ta ọlọ́run iná àlẹ́yìnà lálẹ́ hùdà ọlọ́run bá ní àwọn ọlọ́run ọba àwa ni à ń sàlàyé fún yín à ń sàlàyé ọ̀nà parun à sì ń sàlàyé ọ̀nà ọ̀la inna alayna lálẹ́hùdà lálẹ́bàyàn àdákẹ́ aṣọ súra kalẹ̀ súra kọ́ rẹpẹtẹ àtún wá rán àwọn ànábì ọlọ́run tí wọ́n sàlàyé ń ta aṣọ kalẹ̀ yẹ fún yín bayan àwọn ànábì ọlọ́run ọba inú tí wọ́n dákẹ́ dídójúmọ́ ni wọ́n ń sàlàyé bọ́kan bá ti lọ ọlọ́run tó rán mi wá bọ́kan bá ti kú ọlọ́run tó rán mi wá bọ́kan bá ti lọ ọlọ́run tó rán mi wá ọlọ́run nítorí yín inna alayna lálẹ́hùdà à ń sàlàyé fún yín pé ọ̀nà orí burú ni ọ̀nà orí rere lè inna alayna na ọlọ́wọ́n bá ní à ń sàlàyé fún yín haram ni halali ni kẹ́ má bàa jì sọ́fìn náà láfi sàlàyé ati àti sọ fún yàn pé kòtò ń bẹ ń kòtò wà ń kòtò wà ni ọlọ́wọ́n bá ní à ń sàlàyé fún yín à ń sàlàyé guidance à ń inna علينا lálẹ́hùdá wa لنا lana lálẹ́ akhirata wal-ula لنا ọba wa ni wa inna lana lálẹ́ akhirata wal-ula àwa la wa ni ayé àlòwúlá nìyẹn ọlọ́run láwa la láyé àlẹ́ akhira ọ̀run àwa la ni méjèèjì ẹnìkan ò ní kápá láti ṣe kankan nílé ayé yìí àfi pẹ̀lú àṣẹ wa tó bá di ọ̀run ẹnìkan kan ò ní kápá láti gbẹ ẹnìkan kan lẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda wa ọlọ́run ilé ayé òun lòun ní aya yìí yóò jẹ́ àmà pé má wá nǹkan kan lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run má béèrè lọ́wọ́ ẹni tó ṣe kíni ẹni tó ní nǹkan yẹn làwọn máa fi samawati wa ma fil ard ọlọ́run bá ní sámà àti ilẹ̀ àti tọ́wà nínú ẹ̀ ọlọ́run bá ní làwọn alánìkan ló ní lórí jẹ́ pé wọ́n fọkàn sọ́dọ̀ ẹ̀dá kan wípé yọ sọ ọdọ lóríire àbí yóò gbé ọ̀gá àbí yọ sọ̀rọ̀ rẹ̀ ń rọrùn sọ́dọ̀ ẹ̀dá kan ò ní wádọ̀ rẹ̀ láti wá sáà náà ràfẹ́ ń tọ́lọ́ bá rán tọ́ba tó jáde kìámà gan man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi ẹnìkan ò ní sípẹ̀ rẹ lọ́rùn àfẹni tọ́ba lọ́lẹ̀ ìgbàṣẹ lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ bá wá fún láṣẹ lọ́sùn ìwà wá sípẹ̀ àjẹ́ pé ẹni tó sípẹ̀ rẹ gan kò sí tó lè ṣe nígbà wọn bá fún láṣẹ ọ̀dọ̀ Allah ni gbogbo kan parí sí ilé ayé ọ̀dọ̀ Allah gbogbo kan parí sí tọ́ba ti maintain imani yẹn ìsìlè lọ́ọ́ máa gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kọ́dà èyí tí ọba fún ọ inú rẹ̀ ó sì máa dùn ipe bọ́yá burú kan bẹ́ẹ̀ ni òjò ṣe kíní ní òjò fún ọ. imani yẹn máa gbádùn ajabalẹ̀ amúrẹ̀ mọ́mìn anábì ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo imani ṣe imani bọ́lọ́mọba fún un ní dáadáa yóò dúpẹ́ bọ́lọ́mọba tó fàdánwò kan yóò ṣe sùúrù kó ṣe sùúrù yẹn kọ́dà dúpẹ́ yẹn náà lórí fún gbogbo gbàpátá yọmọ bọ́lọ́mọba rẹ̀ lò bí ó sì ní zọ́ọ̀nì bìlá àmọ́ tí a bá ti gbàgbọ́ èèyàn máa bínú sọ́lọ̀ ìpè ìbò òun sìn òun dìde lóòrùn ká Kùránì bọ́bá rẹ̀ yẹn gan èèyàn máa bínú sọ́lọ̀ kí ló ń bínú sí ó sì sùúrù ó sì máa pè é ọ mọ̀ pé àárẹ̀ gan fún rẹ̀ oyé ìdá ahaballahu abda ibtala tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ rú kan tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ tọ́lọ̀ bá fẹ́ ṣó ìfẹ́ yẹn sí ọlọ́run fẹ́ ṣó lọ́ọ̀fù yẹn sí ọlọ́run àdánwò <laughs> tani wàá fẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ràn o tani wọ́n wà dáwò tani wà dáwò ìdí wọn ni pé má béèrè àdáwò lọ́dọ̀ ọlọ́run àmọ́ èyí tọ́lọ́run bá ti mú wá yọnu ànábì tọ́lọ́run bá ti dá yín wò ànábì tọ́lọ́run ọmọ adẹ́ni kọ̀ọ̀kan wò ọmọ ọ̀rọ̀dìyà fọlá òrìdọ̀ ẹni bá ti yọnu ọlọ́run ọmọ yọnu sí ọmọ sáfútà fọlá òsà ẹni bá ti bínú sádàwọ̀ ọlọ́run ọlọ́run sì mọ bínú sí torí sọ fọlọ́run bá tó ọlọ́run ò tó bó ṣe ẹkótó nígbà míì dẹ̀ mí ọlọ́run mú àdánwò wá tọ́jú pé ó fi oore sábẹ́rẹ̀ fún yàn téèyàn ṣe kíni téèyàn mà bá a ṣe ń ra ńlẹ̀ mọ́ra wọn tí kálukú ata ńlẹ̀ mọ́ra wọn yín sìn pé ìlọ́jọ́ pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ kírun bí n ta wíwá ti dé ẹ̀ ní rí mọ́sálásí mọ́ ṣe tọ́lọ́run wá ṣe fún yẹn sóore nìyẹn anẹ́ẹ̀mà wà nẹ́kùmà méjèèjì lọ́wà tọ́lọ́run bá fún yàn ní oore ayé tí wọ́n ràn yàn lọ́wọ́ láti máa tẹ̀lé tọ́lọ́run láti máa sàlékún ìmánì fún yàn nẹ́ẹ̀mà nìyẹn tọ́lọ́run bá fún yàn lórí ayé téèyàn wá reduce ìbádà ìbádà reduce kìyàmù lélẹ̀ ó reduce àwọn sadaka reduce gbogbo dáadáa tó ń ṣe àwọn òbéèrè gbẹmọ̀ láyé dọ́dọ̀ wọn mọ́ bàbá ṣe ń pè ọ̀lọ́ ń jágbe mọ́ lẹ́nu fún ṣé mo ti lọ́jọ́ sí máa àdáwò pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba Allah wọn nà bulūkum bish-sharri wal-khayri fitna ọlọ́run bá ní bá ṣe máa ń fún yín ní àwọn àdáwò tẹ́ ẹ̀ máa ń sunkún yẹn nígbà míì àá da òde sọ́dọ̀ yín oore náà kí ni fitna ọlọ́run ni àwa fi dà yín láàmú ni asínà kẹrẹ asínà oore ayé fún yín láti fi dà yín láàmú bẹ́ẹ̀ bá ti ní yọ́ọ́ máa dààmú bẹ́ẹ̀ bá ní tán àwọn yọ́ọ́ máa dà láàmú àbúkù lọ́fẹ́sẹ̀ ọmọ àti sùúrù àwọn abẹ́lẹ́ ọ̀hún ọba àlá ọba tó ṣe ilé ayé ní ẹ̀wọ̀n fún wa àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ́mọdé àtún wọná lọ́rùn kọ́lọ́mọdé àti wa lọ́mọ àlìjánná ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa ọlọ́run ní wa inna lana lal akhirata wal ula ọlọ́run bá ní lana ilé ayé yẹn látòkèdélẹ̀ àti gbogbo tó wà ń ọlọ́run ní àwa lani lẹ́yìn náà al akhira kọ́lá wọn lọ́wọ́ fún ànábì níbẹ̀ ọlọ́wọ́ fún ànábì níbẹ̀ pé Muhammad wọ́n dà máa darí bí ó ní lànà lànà tó wí lè ta'zim àwa ọlọ́run lóbìnrin iná anzalina fi lè láti rẹ̀ kọ́ni àwa la sọ Quran kan lóru iná ọlọ́run máa ń lò fún rẹ̀ ló ti jẹ́ pé ìgbàgbọ́ dáadáa òun náà ni pé kéèyàn gbà pé àwọn àjẹ́ lọ́láyé àwọn oṣó àwọn ni wọ́n darí ayé àwọn ṣéwù àwọn àfáà àwọn wòlíì àwọn náà ní nǹkan kan ṣe tí wọ́n ń ṣe nílé ayé ẹgbẹ́ wọn ní bàbá yẹn yọ pàṣẹ fọlọ́n oníwọ̀n lọ́wọ́ bá alágbájá ikú fún lọ́mọ tó bá fún lọ́mọ lẹ́yìn ọdún mẹ́ta àbí lẹ́yìn ọdún kan ìfẹ́ ọmọ náà mọ́ wòlíì kọ́ ọ̀daràn ni wòlíì láyà sọ́lọ́ wọ́n mú mi ní kọ́ṣíyàtì mọ́ṣífìkúl ọlọ́mọ aláwọ̀ mọ̀láìkà wọ́n máa ń ba búbú wájú ọlọ́mọ báyìí khaifun ẹ̀rù ọlọ́mọ ń bá òun gbogbo mose bá búbú sọ́mọ́nì ata jibril bọ́lá ma fẹ́ sọ àyà kankan tó wá ní jibril ọ̀yọ́ wa mú àyà yìí lọ́sàlẹ̀ wọ́n ní ọkọ̀ dákúná jibril ń dákú àfa ní àfa ní nawọ́ sọ́lọ̀ wọ́n bàjẹ́ gan àwọn fífún yẹ wọ́n bàjẹ́ gan wọ́n gọ̀ wọ́n kéwù ní ìbá sì kéwù lè bẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó bá ń kéwù ẹ̀sìn máa ń bẹ̀rù ọlọ́run ó kàn yanu gbàgàlà ọ̀kan ní ó ní wọn ní ìwọ ọlọ́run fún lágbájá lọ́mọ la ilaha lòun sì máa sọ ó dìgbà tó bá bímọ kóhun tó ní làlá ọlọ́mọṣẹ́ sọ níbi aburú ìtàlọ́wọ́ á ti ọ̀dà sọ̀rọ̀ kí lọ́kàn pẹ̀lú tọ́lọ́ ọlọ́ni wọ iná lànà lálẹ́ àkẹrọ̀tà wàlẹ̀ òwúlà kẹ́nìkan máa sọ pé ẹ̀yin ayé o ẹ̀yin tọ́lọ́ ń gbáyé fún ọlọ́run gbáyé fẹ́ nìkan kan òun ní ń darí nǹkan rẹ̀ wọ́n ní fakọ̀dé àtọ̀rí kọ́ gbogbo èèyàn tó bá jẹ́ pé ìyín wá ń wá ayé lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ó ti ṣìnà ẹni tí ń sì ń wá ọ̀run lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ó ti ṣe kíni ó ti ṣìnà ọlọ́run ọba ní fa anzartukum naran talazza ọlọ́run ọba ní nítorí bẹ́ẹ̀ àwa ń kìlọ̀ fún yín à ń kì yín lọ náàrọ̀ kẹ́mọ́ wọ̀ náà o tálà zọ́ tàtàwọ́kàd iná tí wọ́n kò òun náà wọ́n ń bù hì hì hì hì tàtàwọ́kàd tálà zọ́ ìwọ̀n ẹni tó fẹ́ gbé ọlọ́run bá ní à ń kìlọ̀ fún yín o náàrọ̀ iná tó dé pé ń jò ń jò ń jò tálà zọ́ pẹ̀lú kíkò ayàwó eh, kí ni wọ́n fi ń kó eh, wàkúdù anáṣú wal hijara ọlọ́run láwọn òkúta àtàwọn ọmọ èèyàn àwọn kèfèrí ni wọ́n máa fi kó náà tẹ́ bá ju eh, rọ́bà sí iná tí wọ́n ń dá àbí ike ẹ̀jù sí iná bóun ní náà yóò ṣe yóò tún jò sí ọlọ́run bá ní òkúta àti èèyàn àwọn kèfèrí àwọn ni a máa fi kó náà tábàtì kì wọ́n bàbá yìí iná yóò máa jò sí ọlọ́run bá ní fa anzartukum ẹ̀yin ará maka kum tọ́wọ́ ń bẹ̀ àwọn ará maka lọ́lọ́ ń bá wí ni wọ́n ń bá gbogbo wa náà wí ní abẹ́rẹ́ ìpè ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú Muhammad fa anzartukum èmi ọlọ́run bá ń kéyìn lọ naran talazza la yaslaha illa al-ashqa ẹnìkan ò ní wọ náà àfọlórí bú ọlọ́run bá ní ẹni tó bá ti sórí bú náà wọ̀ náà al-ashqa ọlọ́run wá ròyìn kí ló dé tó fi dolórí bú ó ní alẹ́sìn kazaba wàtàwàlà nítorí pé ó pe ànábì nírọ́ wàtàwàlà ánìlì imán ó sì kẹ̀yìn sí gbàgbọ́ ó lé sùlù wọn fẹ́ bá múlẹ̀ èsùlù wọn máa sìn èsùlù wọn máa pè èsùlù wọn máa bẹ̀ èsùlù wọn kó ọ̀rọ̀ wọn lé lọ́wọ́ kò sí tọ́ka wọn pẹ̀lú Allah la yaslaha illa al ọlọ́wọ́n bá ní ẹnìkan ò ní wọná tí mo ní jò yìí àfọ lórí bú olórí burúkú náà kí ló ṣe alẹ́dì kádìdàbà ayé kádìdàbà bẹ̀rẹ̀ rasul ó pe súnà rọ ó ní kò sí súnà kọ́dà yóò tó máa fi súnà sí ẹ wọ́tàwàlá ó sì wàá kẹ́yìn sí táwàlá anil iman ó kẹ́yìn sí gbàgbọ́ wọ́n wá ń ṣe àìgbàgbọ́ tábàwọ̀ àwùjọ wa lénìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọ́n rí súnà sí threat ipe súnà yẹn wọ́n máa dí wa lọ́wọ́ àwọn iṣẹ́ burúkú tá a fẹ́ ṣe kí tá a fẹ́ máa ṣe lẹ́lọ́mí fi wúwo ọkàn pé à èmi olóò ṣe súnà yẹn o a ní kí ló dé súnà jọ́ máa ní kéèyàn máa jẹ kéèyàn máa tọ̀ kéèyàn máa sun ẹ̀dá ìkùn ṣe súnà ní kéèyàn máa sun ṣe súnà ní kéèyàn máa tọ̀ ta ni ọ̀tọ̀ ta ni oṣù ni wákàtí ògbó lẹ́sìn ìdí ń gbó ìdí ń sọ ni pé súnà ọmọ dìhun lọ́wọ́ láti wọ ẹgbẹ́ ayé súnà ó dìhun lọ́wọ́ láti máa ṣàgùn súnà ó dìhun lọ́wọ́ láti máa ṣe sìná láti máa mutí láti máa ta tẹ́tẹ́ láti máa jowó èlé sínú òdiwọ̀n lọ́wọ́ láti máa múra bó ṣe wò ó ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi lẹ́nìí ẹ̀mí ti rọ̀ débi pé ń ṣe sọ́dákọ̀ ẹ̀mí ti rọ̀ débi pé ń gbà àwẹ̀ àmọ́ ibi tí nǹkan lè sí náà ni pé ah, a wà dajà báàbù borí lọ́wọ́ délẹ̀ bóòlù àwọn aṣọ wa rí náà ń lọ ọlọ́run jẹ́ ọlọ́mọ́ká èyí tó ti lọ ọlọ́run jọ lọ èyí tó sì lọ náà ọlọ́run jọ túbá ọba dé mọ́kà ìwọ́ òrì ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún àwọn ẹ̀dá tí wọ́n wá láti àwọn àgbáńlá ayé tí wọ́n ti ń bọ̀rọ̀ alẹ́ òhò wọ́n láti Amẹ́ríkà USA Washington tí wọ́n wá láti UK wọ́n tán wá láti Australia àwọn tí wọ́n wá láti Japan láti France tọ́jú pé nílùú òhò ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa rìn àwọn èèyàn wá wá mọ́kà àwọn tí wọ́n lo jẹ̀lìbáàbù kan tó wá mọ́kà nígbà bá ti ráwọn èèyàn tó lo jẹ̀lìbáàbù akọ̀wé ni wọ́n wá ń sin bímọ. kọ́jọ́ tó lọ ọ̀rọ̀ yẹn ni ó kọ́dà ọlọ́run ọ̀fara máa fù pípẹ́ abẹ́ mo yẹ kí mo try ó ti dé ìdajì náà rọ́ ìdajì kọ́ wọ́n náà ní wà àjẹ́nà ìdajì àjẹ́nà fún lọ́fẹ́ wọ́ let us be proud of sunnah wallah àwọn tí wọ́n jẹ́ àwọn òyìnbó tó pé wọ́n ṣe gbà sílámù gan gbogbo tó lè fáwà yìí ó ti rọrùn fún wọn láti ṣe torí pé ẹ̀mí wọn ti ṣe kíní ẹ̀mí wọn ti rọrùn kò sí kálíbà kan ẹ president uh, Turkey gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ pátá full jalbab full àwọn ọmọ rẹ̀ obìnrin president Turkey ẹ̀sán mọ̀ pé Turkey ó ti kú ìlú ẹ̀sìn ní bọ̀dẹ̀ eh, ẹ̀sán mọ̀ tó ti wà mẹ́sìn ẹ̀ẹ́ eh, eh, ti wà mẹ́sìn wọ́n ní kọ́lá nígbà tó rí pé àwọn ọmọ yìí ẹ̀sìn ò ní fi bẹ́ẹ̀ ṣètò bẹ́ẹ̀ wọ́n ló sì tún rán wọn lọ lómi kan lọ lè kéwú wọ́n lè kéwú kéwú tí wọ́n sá fún ìpè kéwú báwo ọmọ bá kéwú yóò dàfà bẹ́ẹ̀ máa ṣe nírònú nípa pé ilé ayé yìí ìjọ kan náà ni ó pin èèyàn màá yá ìjọ kan pin ìjọ kan náà ni nílá kò dé yẹn mú dẹ́dẹ́ ọlọ́run lẹ́yìn àṣẹ ọlọ́run àtàṣà anábì wa Muhammad sasana kọ́lọ́mọ́sà tó gbogbo asọ́nà àtàwọn àtàwọn ọmọ wa kọ́lọ́mọ́sà rọ̀ wá fẹ́ sin ọlọ́run ọba wa ọlọ́run ọba ní láyà sùláhà ilà aṣkọ́ ẹnìkan ò ní wọ náà ti ń sọ yẹn àbólórí burúkú alẹ́dẹ̀ kàdábà ẹni tó pè anábì nírọ́ wàtáwàlá tó sì fi ìmánì lẹ̀ lọ́kẹ̀yìn sí ìmánì wàsàyùjá nàbù àtìkọ́ àmọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ni àá lé wọn jìnnà síná a lè ná jìnnà sáwọn náà ọlọ́wọ́n ni wọ́n ní wọ́n náà aláàtìkọ́ ọlọ́wọ́n sáfẹ́ gbogbo wa náà sínú wọn wọ́sà yóò záhàzéhù ní náàrí àtàkìyìn nàkì gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba yìí èyí tá à ń ṣe ní kọ̀kọ̀ àti èyí tá à ń ṣe ní gbangba tó bára wọn mu ni o ẹlòmíín bẹ̀rù ọlọ́run ọba láàrin àwọn èèyàn àwọn tó bá kó ọmọ abẹ lọ́n pé ọlọ́run ọba yọmí kù nínú àwọn mọ̀dáfìkì ní ìta mi àti kọ̀rọ̀ mi ó ṣe kí ni yọ da àpàdé ara wọn nítorí pé tí ìta rẹ bá da sínú rẹ bá da ìwọ náà mọ̀ lẹ́mìí ara ìwọ náà ti dájọ́ ìwọ náà ti dájọ́ bí tó lọ àwọn yẹn lè mọ wọ pé ẹni ọlọ́run yẹn bọ̀tẹ̀ ìwọ náà dájọ́ ara rẹ wọ́n ní bí kọ́kọ́ yẹn bá ṣe rí bẹ́ẹ̀ eh, òun náà ni ó di tá mi ipò tó yẹn wà wọ́n jọ lọ àwa bẹ̀rẹ̀ ọlọ́run bá ní àwọn tó bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní àwọn ò ní wọná àlàátíkọ́ tó wà ń bí àwọn àlùfẹ́ǹsì wọ́n wá ní àlàátíkọ́ yẹn ẹni tó lọ́wọ́ bá ń kọ́kọ́ ń rìfà sí òun náà ní Abubakar Siddiq rẹ́jà láàánú tó lọ́wọ́ bá ní alladhi yu'ti malahu yatazakka ìgbà tó ní wọ́n sọ ìjà nẹ́bù àlàátíkọ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba jù alẹ́ àwọn jìnnà síná alladhi ẹni tó jẹ́ pé yu'ti malahu yatazakka ìmọ̀ ń fún yàn lówó rẹ̀ kì í ṣe pé ó dìgbà tí gbogbo àwọn èèyàn bá péjọ kó tó náwó yín ń ṣe sàárà kọ̀rọ̀ yàtàzákà ẹni tí máa ń ṣe sàárà kọ̀kọ̀ ni wọ́n pè ní yàtàzákà yọ ọ̀fọ̀ ọmọ kúrò níbi rìyà wọ̀sọ́mà kan lè bá rí mi kan lè bá gbọ́ mi kò ní ṣe sàárà rẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe ní kọ̀rọ̀ ni ẹ dákun ẹ bá fún lágbájá ẹ dákun ẹ bá fún lágbájá tí wọ́n bá níta ni ó fún yín ẹ má da kọ mi o ẹ ní ẹrù ọlọ́run kan olówó kan wà nínú àwọn olówó lẹ́kọ̀ọ́ ń bí kọ́lọ̀ máa tàlẹ́kùn rẹ̀ sunnan ẹ wọ́n tó bá rí àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rí tí wọ́n ní bùkátà sí mọ́tò yóò wá sọ fún ẹnìkan nínú àwọn tó súnmọ́ yìí pé kí wọ́n lọ lè fún ẹni ẹni kọ́kọ́rọ́ lẹ́yìn magiribi lálẹ́ tẹ́nìyẹ bá ti wá béèrè pé ta ló ní kó mú wá kọ́ sọ fún wọn pé ẹrú ọlọ́run ọba kan bàbá olóyè bá wá rí ẹni tó gbé mọ́tò fún yóò máa wá kí pé ẹ máa kú ìnáwó <laughs> mọ́tò yìí tòun náà máa sọ pé tó ẹ bá ń sàdúrà fún tòun jẹ́jẹ́ mọ́sájò kúlẹ̀ ní wọ́n fún mi kọ́kọ́rọ́ lóru àná àbí lóru jẹta jẹta sẹ́kà náà fi ní sọ́dákàtò sírì tó ti fi rahman wọ́n ní sàárà kọ̀kọ̀ téèyàn máa ń ṣe ń kọ̀kọ̀ yẹn wọ́n ní máa ń pa ìbínú ọlọ́run tọ́lọ́run bá fẹ́ bínú sí ọlọ́run sì ní bínú mà gbogbo oníṣẹ́ tí wọ́n náà ṣe ń kọ̀kọ̀ tọ́lọ́run ti fẹ́ bínú sí ọ tọ́lọ́run bá ń ṣe sàárà kọ̀kọ̀ ọlọ́run ó sì fẹ́rí jìn ọ ọlọ́run bá aláwọ̀ wá ní bínú mọ́ nítorí pé gbogbo aná lọ́lọ́run dá àdámà rèé àwọ̀ súnmọ́ ọlọ́run dá mọ́ ẹ̀dá ni na àdámà ẹ̀dá ni kéèyàn lóbìnrin lóbìnrin kan máa wo àdámà ẹ̀dá ni ẹ̀sìn lẹ́yìn náà ni ẹ kí èèyàn kí ọjà kọ́ fẹ́ jáwọn èèyàn mọ̀ yí pé òun lòun ṣe dáadáa àdámọ̀ ẹ̀dá ni èèyàn wà á rọ́jú pé ah kìíní ìmọ̀ fẹ́ kí kọjá láàrin mi àti ọlọ́run èèyàn wà á sọ pé bóyá tí wọ́n bá ní ẹja adáwó bíṣẹ̀bí láì ní mọ́ṣáláṣí kéèyàn wá fowó sínú àpò wípé ìfẹ́ káwọn yóò ṣe kíni ìfẹ́ <laughs> káwọn yóò rí náà náà a máa náwó gbangba a máa náwó kọ̀kọ̀ àníyàn tá a fi ń ná ló ṣe kíni ló ṣe pàtàkì àmọ́ èyí tó dáa jù ni pé èyí tí ń bá lè ná kọ̀kọ̀ kọ̀kọ̀ ni kéèyàn ṣe kíni kéèyàn náà ọlọ́run ọba ni alẹ́sì yóò ti máa làhú yatazakka ẹni tí máa ń fún àwọn èèyàn lówó rẹ̀ yìí sì máa ń ṣàfọ̀mọ́ rẹ̀ wọ́n ní ta ló ń tọ̀ ta ni alẹ́sì alẹ́sì yẹn ta ni wọ́n ní Abubakar Siddiq radiyallahu ta'ala ani àyìnbáyé àwọn mùsùlùmí ni àwọn kèfèrí kólẹ́rú tí wọ́n fìyà jẹ nítorí wọ́n ń ṣe Islam Abubakar ní ọwọ́ ayọ́ lọ èlò lẹ́fẹ́ ta wọ́n ní iye báyìí ni yóò sì fún yín èlò lẹ́fẹ́ ta wọ́n ní iye báyìí ni yóò sì fún yín èlò lẹ́fẹ́ ta wọ́n ní iye báyìí ni yóò sì fún yín wọ́n lòun lọ́lọ́wọ́n bá ń rí fáàsì sàrà dáa púpọ̀ jama sàrà da púpọ̀ kò sí bísínẹ́sì tó pè tó sàrà gbogbo ẹni tó bá ní bọ́lá ń ṣe fún ọmọ òun máa gbìyànjú kọ́ máa ṣe sàárà mbẹ́ má jí lójúmọ́ lójúmọ́ gbìyànjú gbìyànjú ni mo sọ ọ̀rọ̀ àyàn ni o gbìyànjú torí pé ó rí fúrútù ẹ̀ ó rí àjẹbọ rẹ̀ kọjá pé dojoojúmọ́ òun ṣe sàárà ó sì kó kéré tó torí pé ọlọ́wọ́ bá àlá yóò máa gbé aburú kú òfun ọ láwọn aburú tí ọ̀fọkàn sí tó fẹ́ jálù ọ lẹ́yìn náà bọ́lá bá dán ọ ọlọ́wọ́ fi ọlọ́kàn balẹ̀ nígbà tí ó lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ máa wá sínà fún ọ níbi tó ṣe kíní níbi tó fọkàn sí ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ kan ó jẹ́ ọmọ Dubai ọ wá wá sí Saudi Arabia tí ìbá sì tàn yẹn gbọ́ wọ́n á ní ìròyìn táwọn ìròyìn ẹni pé kò sí ẹni bá ti rí olówó ńlá kan ẹni bá ti rí ọlọ́run bi àbùkátà rẹ̀ yọ náà bẹ́ẹ̀ bá ti lè rí pé salamu aleykum aleykum salamu ní ìdìgbà báyìí wọ́n ní ẹnìkan ó ti wá ní gbèsè lọ́rùn rẹpẹtẹ owó yẹn ti ń wọ bíi ten thousand riyas ten thousand riyas nísìnyí ń lọ bíi èlò oúnjẹ ten thousand riyals nísìnyí bíi one million naira wọ́n sì pàdé ẹ̀ wọ́n ní ẹnì yìí ó ní bùkátà kan tó lágbára wàhálà yẹn lágbára wọ́n lè lò lọ́fẹ̀ẹ́ wọ́n ní ten thousand ten thousand bíi one million bíi ó sì gbé ó sì yọ àpò rẹ̀ wọ́lẹ̀tì rẹ̀ ó sì mú chẹ́ẹ̀kì jáde ó sì kọ ten thousand riyals one million naira ó sì gbélé lọ́wọ́ ó gbélé lọ́wọ́ tán tòun gbà tòun ọdún pẹ́pẹ́ tó ọlọ́run fàlù báríkà sọ wọ́n yín fóònù rẹ̀ sì ríǹgì fóònù bàbá olóyè ríǹgì wọ́n ní ilẹ̀ kan tó ní kí kán wọn tà ní Dubai ilẹ̀ náà wọ́n ti tà ní three million riyals three million riyal wọ́n sọ fún àfáàn yẹn pé ilẹ̀ yẹn one million riyal lòún fẹ́ tà ìgbésọ̀ wà lẹ́nu tí wọ́n san one million òun ti rẹ́ẹ̀dì gbọ́n wọ́n tà wọ́n lẹ́nìkan ó ní òun láìkì ibi tílẹ̀ yẹn wà pé wọ́n san three million riyal àbá kékeré kó fi gba kí ni jama kó fi gba ńlá bí sàrà àṣírí ni kọ́dà kò tí ì pẹ́ sàárò tó wá dàrú mọ́ lọ́wọ́ wípé àbí àbí sàrà tàná àbí tèmi ni ọlọ́run yóò yẹ pé ètò ṣe tán náà òun náà ni nínú àwọn tó wá ya ọlọ́rẹ̀ lẹ́yìn ànábì Muhammad torí gbogbo àwọn àtọrẹ pátá wọ́n ń tọ ànábì lẹ́yìn ni sallallahu alaihi wasallam nínú àwọn tó wá ya ọlọ́rẹ̀ òun náà lẹ́nu tó tún ní mánì sí kejì ànábì òun náà ni Abubakar Siddiq ọjà àná ọlọ́wọ́n ọba aláwa ni Abubakar Siddiq tàwọn yóò ti máa láwùjọ tẹ̀sán

ẹlòmíì ń tọrẹ torí kó lè bá múyàn lẹ́rú ni ẹlòmíì ń tọrẹ torí kó kẹ́ lè pọ̀ lẹ́yìn ẹ̀ ní sínbò yín kan ìgbésẹ̀ wá ṣẹ̀dí pé wáyà wàhálà dé àwọn táwọn ń náà ó ṣe kí ni àwọn náà ó dìde ẹlòmíì ń tọrẹ nítorí pé oyè ìyàwó rẹ̀ ó bímọ fún tábìkọ̀ bá bímọ ni kò ní ṣe kí ni òní náwó fún àwọn ìyẹn kọ́ lọ́n sọ ẹlòmíì ń fún àwọn ọmọ rẹ̀ lówó torí pé ń rò pé tó bá dọjọ́ ọ̀la tó bá darúgbó àwọn ọmọ sí kíni wọ́n máa bòun náà lówó <laughs> bàbá kan nínú àwọn àbájọ gbàgbọ́ yẹn sì dáadáa ọmọ rẹ̀ parí yunifásitì ọmọ tí ń ṣe teaching ọmọ tí ń gba change díẹ̀ tó lè fi fẹ́yàwó bàbá bá yarí bàbá ní kò lè fẹ́yàwó ó lè fẹ́yàwó ó ìyàwó kọ̀ọ̀kan èmi lọ́kàn <laughs> èmi lọ́kàn ìyàwó báwo sọmọ yẹ ìwé tí mo rà sọmọ yẹ oúnjẹ tí mo rà sọmọ yẹ aṣọ tí mo rà sọmọ yẹ owó sukùl tí mo san inna lillahi wa inna ilaihi raji'un. bọ́dà lóun ṣe di sísá bàbá ní irọ́ mo wá ní kò ń so lọ́dọ̀ bàbá wọn mo sì jálu bàbá yẹn mo bá lọ bá bàbá sàmú aleykum rahmatulah wa aleykum salam ẹjọ mẹ́ta ẹ̀yin ni bàbá bọ́dà yẹn níbẹ̀ ni ẹ̀yin lẹ́bí ọlọ́run ló ń bí ọlọ́run fẹ́ fẹ́yàwó bàbá ní ọ̀dà kọ́ fẹ́yàwó àmọ́ kò tí ì kàyàwó mo ní kó ṣiṣẹ́ it has to work ọlá ti ṣiṣẹ́ mo ní iṣẹ́ báwọn iṣẹ́ tí ń ṣe ilé tó jẹ bàbá ní àlébi ò tí ì jẹ kankan <laughs> èmi ò tí ì jẹ kankan mo ní bàbá nítorí kẹ́lé bá jẹ kankan lẹ́sìn náwó bẹ́ẹ̀ ni àfà bẹ́ẹ̀ ni irú àwọn tó ń sọ kọ́ yẹn àwọn máa náwó fún ọmọ nítorí pọ́lọ̀ lọ́dà nítorí pé òun wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run wọ́n ní bàbá wọn ní tọ́ba wá fún yàn lóyún sí i pé sọ̀mọ̀ pé ọlọ́mọdé alásàmáhàlà sẹ́yìn wàá tini lójú ọmọ tó jáde yunifásitì bàbá wọn wò mí báyìí lábẹ́ ẹ̀gò báyìí àfà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó sọ yẹn láti tẹ ọ́ mo ní tí ọba lọ lè dáràn pé níta sẹ́yìn kí wọ́n wàá mú yín ọlọ́run já dáràn o mo ní bàbá mo ní iṣẹ́ rí ní tẹ̀ ọwọ́ ọlọ́run kẹ́ sí ọlọ́run ó fún yín láyé ó sì tún fún yín ní ọ̀run ẹjá nìyẹn yóò dáa pẹ̀lú ìnáwó tẹ̀ ná sàárà lẹ́sẹ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì gan lẹ́nu yóò ní ọmọ àwọn obìnrin ó ṣẹ̀ṣẹ̀ parí yunifásitì òun sì fẹ́ kó ṣiṣẹ́ ná kó tó lọ́kọ torí òun fẹ́ jẹ oògùn òun ṣé gbogbo àwọn èèyàn tó tọ́mọ náà lọ́mọ dàgbà máa lọ́ni ẹ wò lórí ṣé gbogbo èèyàn náà sí tí ọ̀ràn ọmọ lọ skul lọ́mọ láṣeyọrí tí gbogbo yẹn tó ní sàtífíkẹ́tì lọ́wọ́ lọ́dá fún. wọ́n lọ́ba ti sàánú yàn tó yà àánú tó ga jù téèyàn máa tọrọ láàrọ̀ ọmọ tó ga jù tí ò sí àánú tó tuntun mọ́ òun náà kọ́ ọmọ sí lọ́hùn náfìlà ní gbogbo ìdókù bí ọlọ́run bá fi ṣe orí àgbà ẹ wọ́n bá ń fún náfìlà sí náfìlà ní kọ́ ọmọ di mílíọ̀nìyà kọ́ ọmọ di kọ́ ọmọ di ọlọ́rọ̀ èyí tó àkọ́kọ́ orí àṣeyọrí òun náà ní kọ́ ọmọ lẹ́sìn ọmọ ti wá fún mi ọlọ́run ti sàánú ti fún mi lẹ́sìn ọmọ yẹn ń sin lọ́wọ́ ọba sàyà alùsùnà wọ́n sábà ọba yẹn sọ̀rọ̀ bàtà fi dìde ó sì kọ́kọ́ kàn mí lábẹ́kù díẹ̀ lónìí afa I was not uh, aware that you are coming here you did not inform me mo ní bínú ebó yìí pọ̀ àbá ẹ̀ka wa bá mi ẹ̀ fún mi èmi náà wá ṣe sùúrù mọ́ mo ní bínú ọ̀rọ̀ yìí emergency ni. ìwà padà wáyé àgbà tá a fi parí ọ̀rọ̀ lẹ́yìn wákàtí kan làákàyè bàbá wálẹ̀ bàbá ní pẹ̀lú gbòtò ọlọ́wọ́n ọba mo ti wá fọwọ́ sí èmi àti yín wa lọ sọ́dọ̀ àná mo wá lọ ni sọ́dọ̀ àwọn àná wọn lẹ́yìn bí oṣù méjì àṣeyàwó nígbà nígbà wọn bọ̀ láti ibi ìyàwó àwọn ẹ bá <laughs> ọ̀tọ̀ ni mẹ́mi ṣe ronú tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni bí kí ni wọn ìgbà onye náà wà ń bẹ̀rẹ̀ sí bímọ bẹ́ẹ̀ gbogbo tá a bá ń ṣe ẹ̀dá ẹ̀dá máa ṣe torí ọlọ́run ọmọ rẹ gan tọ́ba mari gan kó o tún máa ràn án lọ́wọ́ lérí education rẹ, lérí ẹ̀kọ́ lọ́dọ̀ ọkọ ìbàdàn yọ mari má bàa yọ ọkọ rẹ ní kọ́ máa gbé bí ṣe ń dé bí mo ṣe dé yẹn ti tó báyìí ẹni tó bá nílò rí sójú ọ̀nà ọlọ́run wọ́n ní kò ní náwó fẹ́ nìkan torí kó fẹ́ san lẹ́sàn padà lérí dáadáa tóun náà ṣe fún illa ibtigha'a wajhi rabbil a'la bí ìbá jẹ́ pé ìfi ń wá ojú rí ọlọ́run nìkan ọba tó ga ju gbogbo nǹkan lọ Abubakar Siddiq lọ́lọ́run ọba ń ròyìn bẹ́ẹ̀ ọlọ́run ti kọ̀nfàmù dáadáa tiwọn nínú Al-Qur'an ọlọ́run illa ibtigha'a wajhi rabbil Abubakar ò ní fún yẹn ní nǹkan kan àfikọ́jẹ́ pé kò retí nǹkan kan lọ́dọ̀ ẹni yẹn kọ́dà ọgbọ́dọ̀ máa retí kí ló dé ọ̀dà kéèyàn máa kíyàn lérí oore tí wọ́n ṣe fún yàn àmọ́ wọ́n tó sọ̀rọ̀ má máa retí kí ló dé tí wọ́n kí ọ. wípé wáyé tí àfa yẹn a sì wá ṣe báyìí fún a ṣe báyìí fún náà kò ṣe wá kò <laughs> mùsíbà <laughs> wọ́n ṣe lè gún lérí oore ọmọ bàbà jẹ́ èyí tó ṣe fẹ́ bí àbúrò rẹ̀ gbẹ́yìn mọ́ṣẹ̀lẹ̀gún ebi ọlọ́run ló fi lọ́bádòwò pọ̀ àwọn ẹni rẹ̀ ní ọlọ́ni lẹ́pìtìgá wájú rọ̀bí àdá abubakar òní náwó kan àfikọ́ jẹ́ fífi ń wá ojú rere kí ni Allah wala sawfa yarudọ̀ ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n bá aláàfin gbẹ̀yìn rẹ̀ wala sawfa yarudọ̀ abubakar yarudọ̀ yarudọ̀ á padà fún ní orí tínú rẹ̀ ó dùn lọ́wọ́ dẹjọ́ àlùkìyàmọ̀ wala sawfa yu'tika rabbuka fatarudọ̀ eléyìí ni tànẹ́bùwà Muhammad ìkànnì lọ́lọ́run ló fáwọn méjèèjì tọ́lá àwọn méjèèjì yẹn oye júùsùn láyọ̀ tẹ̀jẹ̀sà ọ̀kan náà ni wọ́n ti mọ̀ pé méjì bí anábì bá ti lọ báyìí Abubakar ń lọ bẹ́ẹ̀ ọlọ́run wà lásán fayọ́rọ́dọ́ ọlọ́run bá ní yọ padà wá yọnu inú rẹ̀ padà dùn pẹ̀lú àlìjánà tá a fún níjọ́ àlìkèyàmọ̀ àtàwọn ládàá tá a fún ọlọ́run bá Abubakar sọ̀rọ̀ ni wọ́n bá wa náà sọ̀rọ̀ ní abẹ́ rẹ̀ ikú gbogbo ẹni tóun náà bá ń ṣe kíni tí ń bá náwó tí ń yọ àwọn èèyàn kúrò nínú ọ̀fìn wàhálà ṣẹ̀ṣẹ̀ lásìkò táwa yìí ìṣòro yẹn ọkọjà agbára lẹ́tà táwọn yẹn ti mú wá sí mọ́ṣáláṣí yọ́fẹ̀ tó dajì mọ́ṣáláṣí tàbá tó lẹ̀ láwọn ṣòro kàbìtì kàbìtì kàbìtì kàbìtì kàbìtì mọ̀tún àyìnà àyìnà àgìníyà ashabu zakawat àwọn olówó tó ń fẹ́ yọ zakada àrí illa al bóyá méjì mẹ́ta ó ṣiṣẹ́ pé ẹ̀yin tẹ́ ní gẹ́gẹ́ tó láti nìkan ṣẹ̀ṣẹ̀ mú wá fàáfà àkọ́bọ̀ fún yàn ìwọ náà wà àwùjọ wọnú ẹbí wàdúgbò yín fún àwọn tó ń jẹ́ ń kírun mọ́ṣáláṣí kó pèsè kọ̀rọ̀ kí lẹ lè máa ṣe báyìí o kí lẹ lè máa ṣe o kí lẹ lè máa ṣe o wọ́n sọ fún mi ní àwọn gúrùpù ẹjọ́ tẹ̀ ń dálẹ̀ tẹ̀ fi ń tẹ̀ fi ń búra yín yẹn kí ló dé dé kọ̀ǹfàtì ní sọ́dákọ̀ àwọn àtàwọn ní gúrùpù yìí o two hundred and fifty ni àbí wọ́n one thousand ní ìgbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan èló ni jama two hundred and fifty thousand ẹ wá okó kan ẹbí dá lóko oṣù muharam ni ẹ wọ́n tún di sọ́fà ẹ tún fi dẹ́ nìkan lóko tètèpó nìkan ní nídààmú ẹlòmíì oyè ọkọ ti òkú àmọ́ aburú ti ń ṣe àti ìdààmú tọ́ba ó ju opó tọkọ rẹ ti kú lọ sọ́fà rẹ̀ èyí tẹ́ ẹ rí sàjọ onínà láṣẹ bẹ̀rẹ̀ ẹ mo gbé fún abọ́fáìsà kan wọ́n kírètì gúrúùpù yẹn ẹ ẹ fi mísà dùnmí ẹ bá káwọn máa sọ̀rọ̀ lásán ẹ ẹ já máa ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ èèyàn tí ọba mọ̀ pé òun náà fẹ́ join ẹ kó náà kó fi nọ́mbà rẹ lẹ̀ two hundred fifty ẹ people tọ́lú ìrìnàdà tọ́lọ́wọ́n ọba ó sọ wúlà wáyé jùmọ́dà kí láwáyé jùmọ́dà kí láwáyé jùmọ́dà àkàrà láwáyé fúláwọ̀ jùmọ̀dà àkẹ́rẹ̀ làwà òye bóyá òní ni eighteen bí kan jùmọ̀dà àkẹ́rẹ̀ làwà òye jùmọ̀dà àkẹ́rẹ̀ ti jùmọ̀dà àkẹ́rẹ̀ yìí insha Allah ta'ala òye tọ́jú jẹ́ pé bọ́ọ̀ ni wọ́n pè oṣù february láfi yanjú ẹ̀ ní torí gbẹ̀yìn oṣù ní kálukú mọ́ rówó gbà bí january yìí á ṣe kí ni á dà á tún wá dá ti february náà nígbẹ̀yìn ènìyàn wà nbẹ tí wọn náà bá fẹ́ wà nbẹ wọn náà kọrọ kọkọ tó lọ two fifty èèyàn lóṣooṣù oye wọn dẹ tí wọn bá sọ̀rọ̀ fún tí wọn bá sì gba sọọbù fún yàn abẹfẹ nìkan ní ẹra machine fún abẹfẹ nìkan ní eh, bó náà pé ẹdá lóko wò oye ẹ máa try kí ẹ máa gbé kínní yẹn sẹ́ni group káwọn yóò fi believe pé owó yẹn ń ṣe kínní owó yẹn ń ṣiṣẹ́ àmọ́ pẹ̀lú ìyẹn dàtọ́ lọ́wọ́ bá a la gbogbo àwọn tí wọ́n bá dì í mú oye àwọn èèyàn tá a fọkàn balẹ̀ sí táwọn náà ń fẹ́ súnmọ́ lọ́wọ́ bá a la insha Allah ta'ala tó bá sì ti pé oyé ẹni tó bá ṣírọ́ọ̀sì ní kan fowókọ́lẹ̀ o ẹni tó bá ti ṣírọ́ọ̀sì oyé àtẹnidí gbàgbé torí eléyìí sì wọ̀nyẹ́ ká má gbàgbé ìwọ́n ń jẹun ẹlòmíì ò jẹ oyé sì lọ́mọ ìyá nìyí bóòlù tó gbàgbé ọmọ ìyá yẹ ìwọ́n mu òun orí mu òun wọ̀ òun wọ̀ kísà òun sanwó lé òun jẹ́ wọlé ẹ̀mí rẹ̀ balẹ̀ apatẹ́ńsọ̀ ti pọ̀ lù rẹpẹtẹ. Ah! mo béèrè kí ni máa ń fa hypertension wọn ni àwọn ọmọ tí máa fa mo ní ní ń fa náà ìrònú náà kún ẹ̀jẹ̀ àwọn èèyàn ò ṣiṣẹ́ dáadáa mọ́ gbogbo sísítẹ́ẹ̀mù ọ̀rọ̀ kìsọ́ọ̀d jíjẹ mímu gbogbo ẹ̀ ti wá lọ́pọ̀ mọ́ra wọn gbogbo kò sẹ́ni kan tí ọmọ ké lásìkò táwa yìí àfẹ́sí máa ń tan rẹ̀ tálíkà ń dààmú àwọn tálíkà ń dolówó láàmú ẹni bá ń nà lónìí ẹbí sìn kọ́ lásìkò yìí nǹkan irọ́ nípa <laughs> wọ́n kò bùkátà yẹn lẹ̀ ó bí àyè tipa bá ká ó fi yókù lẹ́nu. ọlọ́run àti wa sọ fún Abubakar pé wàlẹ̀ sọ́fà yẹ́dọ́dọ́ kọ́lọ́mọ́sà ìkọ́rúkọ tiwa náà sábẹ́ wàlẹ̀ sọ́fà yẹ́dọ́dọ́ kò sì wà lọ́mọ àlìjánná sọmarili suratul layl níparí ọlọ́run bá ní wal layli idha bá ní mo fi òru nígbà tí òkùnkùn rẹ̀ bá ṣe bírímú bírímú tí ìmọ́lẹ̀ ti lọ tó dúdú kirikiri ọlọ́run bá ní ìdáyà gìṣà nìyẹn mo fi búra wan nahari idha tajalla ọlọ́run ni mo fi ọ̀sán búra nígbà tí ìmọ́lẹ̀ rẹ̀ bá làgbò wa ma khalaqad dhakara wal untha ọlọ́run bá ní mo fi ẹni tó dá ọkùnrin àti obìnrin tó dákọ àtabo mo fi búra nífẹ̀ẹ́ rẹ̀ búra nù inna sa'yakum la shatta ọlọ́run bá ní iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ma ṣe o adáyín fún iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ni kẹwàá bẹ́lọ̀ ńkọ́ ló lò yín fún dáadáa wa amma man a'ata wattaqa ọlọ́run bá ní gbogbo ẹni tí bá ń fún yàn tó sì bẹ̀rù ọlọ́run wa saddaqa bil husna tó sì gbàlì jẹ́nà gbọ́ wa sanuyassiruhu lil yusra gbogbo iṣẹ́ tí ṣe tó fi wàlì jẹ́nà náà á sì rọrùn fún wa amma man bakhila wastaghna ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ya ahun tó wá fasanuya siruhu lílẹ̀ ọ̀sọ̀rọ̀ ọlọ́run gbogbo iṣẹ́ tí ó ṣe tí ó fi wọná á jẹ́ ọ̀rọ̀ fún wọ́n máa yógi ní anihu máa lùhù ìdá tàdàdà gbogbo tó wá kójọ lówó àti tó fowó ṣe kalẹ̀ ti kú báyìí ìdá tàdàdà tó bá ti kú gbogbo nǹkan yóò ní wúlò fún ma inna alayna lalhuda ọlọ́run ní àwa là ń ṣàlàyé fún a sì gbé kọ́ra wa lọ́rùn láti máa ṣàlàyé fún yín kẹ́ má bàa sọnù ká máa ṣàlàyé mànà fún wa inna lana lal akhirata wal ula àwọn ọlọ́run ọba la wá ní ayé fa'anzartukum naran talazza ọlọ́run bá ní à ń kìlọ̀ fún yín o ẹ̀yàrá maka ọlọ́run bá gbogbo anáwó lábẹ́ kí là ń fi kìlọ̀ fún yín à ń kìlọ̀ fún yín nítorí iná tí máa ń jò tọ́jẹ́ pé wọ́n máa ń kó nánà la yashlaha illa al-ashqa ẹnìkan ò ní wọ́bẹ̀ àfọlórí bú alladhi kadhaba wa tawalla ẹni tí máa ń pe ànábì nírọ́ tó sì kẹ̀yìn sí ìgbàgbọ́ ó kẹ̀yìn sí ìgbàgbọ́ ọlọ́run àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba á lé àwọn jìnnà sí kínní á lè wọn jìnnà sí iná òun ní wọná tiwọn alẹ́bí ẹni tó jẹ́ pé yóò ti máa làwọn yẹn dàda ka ẹni tó jẹ́ pé máa mú rẹ̀ ní máa fi ń sàwọn yẹn láàánú yóò sì máa ṣàfọ̀mọ́ rẹ̀ kò ní ṣe nítorí ká kí ni àbí ká rí ni àbí ká gbọ́ ni yàtọ̀tà ká yóò ṣàfọ̀mọ́ ẹ̀ wọ́n máa lè hàdí ní ìdáhùn mi ní ìmọ̀tí tó jíza ẹni tá a wù yìí kì í ṣe pé ẹni tí ń ṣe lóore yẹn ó ti ṣe dáadáa kan sí rí tí wọ́n á forí yẹn san lẹ́sàn ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ illa ibtigha wajhi rabbil aala ń ṣe nítorí pé wójú rí ọlọ́run ọba ni o ọba tó ga jù torí ọlọ́run ní ṣe ń ṣe wala sawfa yarda àwọn ìfáàní Abubakar ọlọ́run bá ń bá wí bẹ́ẹ̀ ọlọ́run ní inú rẹ̀ padà dùn sí ìta fún nínú àlìjẹ́nà abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnu ọba ta wí kọ́lọ́mọsàjọ́ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹni tó sọ àtẹni tó gbọ́ kọ́lọ́mọsàjọ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى